ìgbà tẹ́ bá ti wá sí ìbàyí kan máa ń drop kòkòrò máa drop kòkòrò ẹ mọ̀ náà àwọn oníṣòṣù báyìí <laughs> ó yẹ kẹ́ máa mí sí wa lára lẹ́ẹ̀kọ̀ọ̀kan. <laughs> díẹ̀ ni mo sọ o. <laughs> sà díẹ̀ ni mo sọ. ẹ ẹ sùn. ẹ ń jáde. mi ò jáde lọ mo fi ń check out ẹ hold on. ẹ lè check out ma <laughs> kò possible owó five nights, lẹ́sàn kò yẹ yín bẹ́ẹ̀ so ẹ ṣẹ̀ṣẹ̀ ló one night ni èyí ló pé one night so ẹ ṣẹ̀ ní four more nights. kò yẹ yín i know but four nights tó kù yẹn káwọn máa ní gbé ti pè. ẹ ní owó four nights to kù kí management ma. kó ẹjọ́ ṣe mọ́ manager mi ì mọ̀ èèyàn kankan rí mi. sẹ́mẹ́ tó níbí báyìí. ìnáwó èmi kàn wá lọ́ọ̀jì ni. ó ní ìdí irú àwọn báyìí la ní ìdí ẹjọ́ tó lọ náà tẹ́ bá ti mọ̀ pé èmi padà wá mú ẹjọ́ fún mi láyè kí n tún àwọn yàrá yẹn rèétì ìyẹn káà náà ká jẹ sọ́ǹtì sára. <laughs> tí bá gẹ̀ẹ́tì right ní kí wọ́n fi ṣe ọmọ lápò àmì. èmi máa kà ṣé kò yẹ kí máa tún change mind level mo fún ẹ. ẹ ṣe gan-an take care. Ah ọṣẹ tí mo fi wẹ̀ lé ní ọṣẹ yẹn nice gan. ẹ jáde. mi ò jáde mo ti jẹ mi wẹ̀ má sọ pé o fẹ́ ọ̀dà oúnjẹ fún mi o because mo ti ń lọ already. àti ṣé kò sí ṣé aṣẹ̀yìn ni àbí ẹ̀ like service wa. ṣèmi kẹ́ o ṣèmi ọmọ tó dáa ní ẹ̀sìn mi. ẹ ṣe ma ẹ dẹ fún gbogbo ìgbà wa ẹ ká àti ìlànà ìsìnkú. Hello ma. pè mí mà ẹ̀mí ẹ̀sìn ọ̀gá máa pè mí nì èmi ti wà níbi tẹ́ni kí n dúró sí ibi tẹ́ni kí ti pàdé yẹn mo ti wà ń bẹ̀ báyìí mà ok ẹ̀yin náà ti ń bọ̀ ẹ ti ń bọ̀ báyìí ọ̀rọ̀ ẹ̀yin náà ti dúró dé yín bẹ̀ ṣé ẹgbẹ́ kí náà dá ni ẹ nice one mà ẹ ṣe mà ẹ mò ń dúró dé yín báyìí mò ń dúró dé yín ok mà ok ẹ ẹ ẹ tẹkẹ ẹ má mà ẹ sọ alo. afẹ́fẹ́ ń dààmú wọn lọ́gì oníyẹ̀fun ló ṣe fura. alami. ìrírí lọ́gbọ́n àgbà ìrírí ló ń sọ ní dàgbà o. alami. àṣìṣe ṣiṣẹ́ kíyè sára ẹ má ṣiṣẹ́ kíṣẹ́ o. alami. ẹlẹ́mu tó ń dá ọgbọ́n aláàrù tó ń dá ète. alami. ẹni máa rà á láwìn tómi wojú kú iṣẹ́ o. alami. Ee ee Alami o. Alami. Má jẹ́ níṣó ọlọ́mọ yàtọ̀ bí jo kété lọ. Má jojú ọ̀rẹ́ àkàlàmàgbò, má jojú ọ̀rẹ́. Ojú ara ẹni là ń jẹ́ àkàlà. Má máa fa ìmọ̀nà báwọn dá pàdé ń pàdé mọ́tò mi yìí ó kàn déédéé paná ni tó bá ti ẹ̀yẹ pé o ti fún mi ń sàn láti ibi tí mo ti ń bọ̀ mo ò ní gbé èmi dẹni ni mo wà nínú mọ́tò bonnet gan mi ò rí ṣí. wow sorry o ẹ ṣe dídẹ dídẹ paná bẹ́ẹ̀ yẹn. mi ì mọ ọkọ tó. kò dẹ̀ síbẹ̀ tẹ́lẹ̀ kẹ́tù kó n lé. tó bá ṣe bẹ́ẹ̀ mi ò ní gbé mọ́tò. mo lè bá yín wò. Ah, why not ma really appreciate o ṣe gan. ẹnì sọ. ẹ fi sílẹ̀ wọlé ọ̀rọ̀ ọ̀rọ̀. ṣe mo dúpẹ́ ọlọ́run àmàlẹ́ yìí lọ́wọ́. bàtà arábìnrin ègbó ìṣègì okùn láwọ àfàkàn àṣẹ tí a pa fún alákàn ó fi ń ṣèpò nísàlẹ̀ mo pàṣẹ fún eléyìí kí gbogbo yẹ kó ra kó má mọ kankan mọ́ now owó tí o gbé kú olóòtẹ tó fi ń kanjú bí kò tètè jáde kó máa lọ bí tó ń lọ owó yẹn mo fẹ́ gbà ó yàgbé jáde. ó sì kú o kò tí tán owó tí mo gbà lọ́wọ́ ẹ̀ tí má ṣe ń bọ́lẹ̀ títí tó máa fi pé thirty minutes tí n bá lọ tán o gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní bọ́dí sọ̀rọ̀ iyì ẹ̀ gbọ́dọ̀ la kéèyàn bá gbá mọ́tò o gbọ́dọ̀ dáhùn kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ o gbọ́dọ̀ reply until tó bá pé thirty minutes ni kéèyàn ẹ̀ tó sọ ó yẹ. ah eh. afẹ́fẹ́ ń dààmú wọn lọ́gì oníyẹn fún lọ́ ṣe fura. alámì. ìrírí lọ́gùn àgbà ìrírí ló ń sọ ní dàgbà o. alámì. àṣìṣe ṣiṣẹ́ kíyè sára ẹ má ṣiṣẹ́ iṣẹ́ o. alámì. ẹlẹ́mu tó ń dá ọgbọ́n aláàrẹ̀. ṣe fura. Àlàmì. Ìrírí lọ́gbọ́n àgbà, ìrírí ló ń sọ ní dàgbà o. Àlàmì. Àṣìṣe ṣiṣẹ́ kíyè sára, ẹ má ṣiṣẹ́ kíṣẹ́ o. Àlàmì. Ẹlẹ́mu tó ń dá ọgbọ́n, aláàrù tó ń dá ète. Àlàmì. Ẹni máa rà á Má jẹ́ kí mi kẹ́lọ̀pẹ́ o, ìwọ fún ara kò fẹ́ parẹ́ o. Ṣọlá náà báwo ni o ṣe jẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kí ni woman yẹn ṣe gọ̀gọ̀ ṣé ó láwọn ni àbí kí ló rí ìṣẹ̀lẹ̀ tó fi wò pé kò pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn kan kí wọ́n lọ rọ̀gbẹ̀. Ah, ẹ ẹ sà ní lápá àkọ́kọ́ tẹ́ ẹ sọ náà ọdún yìí ẹ kò bẹ́ fi yàrá ẹ kò bẹ́ fi àjẹmí lásán ni ní mẹ́ǹtì ipa ẹ ẹ tó tọ́ ni woman yẹn pè mí pé wọ́n yẹn ti wà lọ́wọ́ àwọn pé àwọn ò gbé wá lálẹ́ gbọ́dọ̀ ti di àárọ̀ ẹ báwọn máa gbé wá bá mi láwọn kùtùkùtù ó lè tún dá next day ni máa gbọ́ ni pé wọ́n ní olè wá rọ́ọ̀bù àwọn pẹ̀lú owó mi ìmọ̀ kọ́kọ́ ń pa ẹ̀. ṣé o ṣe rí mi yìí o rò wípé ọmọdé ni mí lẹ́nu iṣẹ́ ìyá mi ah. àti kí lànà wọn kú lè mí. jọ bó fúnra ẹgbẹ́ ọ̀kan tó sọ lẹ́nu èèyàn ń pè é lálẹ́ àná ipò ń gbowó bọ̀ ó ti pè é láàárọ̀ ipò ń tún gbowó yẹn bọ̀ so ibi báyìí ni mo dé o mo ti fẹ́ débi báyìí o so wọ́n arrange àwọn tí wọ́n máa lọ kà mọ́ dúró ọ̀nà kó gbà owó lọ́wọ́ ẹ̀ tó bá parọ́ òwòrán fẹ́mi bíi ah okay okay kí n máa wọ̀rì máa wọ̀rì tẹ̀ fi yẹn sílẹ̀ kí ni nǹkan tí wọ́n ń ta kí ló ń ra kí lẹjọ́ ń rà lọ́wọ́ ara yín tó fi jẹ́ pé ìwọ náà ń gbé adúrú owó yẹn bọ́ abá who are you. akuda fún yín ada fún yẹn ní akuba yẹn ní ada ilẹ̀ fámìlì lọ́fẹ́ yà lọ́wọ́ wa ilẹ̀ fámìlì lọ́fẹ́ yà ó kò jẹ́ pé láàrin fámìlì èmi ni mo jẹ́ agbẹnusọ èmi ni máa ń sọ̀rọ̀ ọ̀dọ̀ mi náà máa ń gbé owó wá tó bá dẹ̀ ti gbé lọ́dọ̀ mi máa pe oníkálukú máa pe e, oníkálukú ìkọ́ tó fi jẹ́ gbọ́dọ̀ mi ló ń gbowó bọ̀ nìyẹn mi ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀. tó bá jẹ́ pé mi náà ń kọ́ nígbà tí wọ́n ń gbé owó yẹn mọ̀ ó dé mọ iye fámìlì tí ó wà nílẹ̀ tí wọ́n máa pín owó yìí ó mọ̀ pé kékeré ló máa kọ̀ wọ́n bẹ́ẹ̀ àbí ó wá wò wípé jẹ́ kí n tètè wá àwọn tó máa bá mi gbà. àdìgbà tó wà orí bẹ́ẹ̀ ẹ̀ ló bí sọ fún ẹ kó má yẹ kí mi help fúnra rẹ̀ ló help ara rẹ̀ now for the last time ṣé wọ́n bá ọ lè ṣe. Ah, wọn ò lè parọ́ fún yín ìkó tí mò ń sọ yín ìjà ìkó tí ò ti tẹ̀lé ọjà lè tira wọn àmì lọ́wọ́. ìpàwọ̀ lọ́fíìsì mi máa rẹ̀ ló pẹ̀lú ọ́fíìsà sà mo lọ síbi tó ti máa jẹ́wọ́. àìsà ẹ má jẹ́ kó bẹ́ẹ̀ mi lọ ọmọ yẹn ẹ má jẹ́ kó bẹ́ẹ̀ mi lọ fẹ́rẹ̀ àbí ìmọ̀ ọmọ pàdé mi náà. ọ ṣòfẹ́ gbọ́ sórí last operation yẹn alákìjà fẹ́ràn ọkàn nínú wa ni o but alákìjà kò fi wípé ó máa jẹ́ alágbára ènìyàn nǹkan tó fà á tó fi tẹ̀lé wa lọ́dẹ ni. bọ bọ majek dúró báwo lẹ ń ṣe operate mi ì rí ìbọn lọ́wọ́ yín rí. <laughs> sórí àwa tá à ń bá lákìjà ṣiṣẹ́ àmọ́ ibi tí lákìjà ti rí agbára ẹ̀ agbára ẹ̀ pọ̀ tí òun ṣe kékeré ẹ̀ tún wá rí tá a bá fẹ́ ṣe operation yẹn èèyàn tá a fẹ́ bọ́ọ̀sì tó bá ń gbé mọ́tò bọ̀ anything tó bá ṣe mọ́tò wa òun ló máa ṣe mọ́tò ẹ̀ nìyẹn tí táyà mọ́tò wa tó bá jò táyà mọ́tò ẹni yẹn máa jò tí ẹ́ńjìn mọ́tò wa bá knock ẹ́ńjìn mọ́tò ẹni yẹn máa knock. alákìjà àbí kí ló porúkọ ẹ̀gbọ́n pupa ayòyò rẹ̀ ah, ṣé ẹbọra ni wọ́n ní àbẹ̀yàn. <laughs> tó jẹ́ wípé ẹni yẹn máa wá béèrè help lọ́wọ́ wa. wow wow so ifá ńlá lẹ̀gbọ́n yẹn. Um, ọ̀rẹ́ mi nǹkan tí màá kọ sọ fún ẹ ni wípé má fọ́ọ̀kì wa up ó ti yẹn sìn ìwọ náà mọ̀ wípé ẹni operation tó bá múlẹ̀ fún tá a bá lọ tá a bá sọ sí tá a bá rówó mbẹ ìwọ náà mọ̀ wípé o máa rí alert on time advice tí ma kọ sọ fún ẹ ni wípé jọ̀ọ́ torí Ọlọ́run máa fọ́ kí wa ọ. a gbúdọ̀ dà wá o. ẹyin kẹ o mọ̀ pé on a normal day past ten náà máa ń jù sílẹ̀ o máa make sense gan. Mm, so obviously obviously. so kò sọ̀rọ̀ ló yẹ Ọlọ́run <laughs> but ẹgbẹ́ ẹ lógun. ah ẹgbẹ́ ẹ lógun <laughs> ó lógun <laughs> ẹ bọ́ra èèyàn ni. ó ga o. She be like, ṣeré nìyẹn mo rí woman yẹn ni tó lọ ti bí ní four days ago very nice woman tó jẹ́ pé ah, ayé mà ní ká o. ìyàwó lè láwọn amúràn bá àtàkì ẹ̀ lọ́nà. ọ̀rọ̀ ìlú wa ẹ̀tẹ̀ ti sún èyí èèyàn á bẹ̀rù láàárọ̀ á bẹ̀rù lọ́sàn-án á tún dalẹ̀ á tún máa bẹ̀rù kéèyàn má lè gbowó rìn ah, woman yẹn dẹ̀ nice very nice woman. Ah. wọ́n nice gan. wọ́n nice gan. wọ́n fún mi lówó rí o but one nice ah wọ́n nice. wọ́n nice wọ́n ò fún ẹ lówó rí but wọ́n nice. ṣọ́ fún olówó ni. èmi báwo. kí ló ti ṣe máa sọ pé wọ́n nice wọ́n máa ń nice generally wọ́n nice. of course ṣé ìdìbà tí wọn bá fún yàn lókè yàn tó nice. ṣọ́ fún olówó ni. bọ́ ah, ó nice. wèrè ń flash kí ló máa ń ṣe màjẹ́kì náà. láàrin ohun tí ìjà lè ibo ló sì rí iphone ṣé kò ṣe iphone customer tó gbàgbé sínú ilé ló lọ mú ọ̀bọ̀bọ̀ yìí tó bá gbọ́lọ́pàá débi báyìí tọ́lọ́pàá bá gbé ẹ lọ́mì níbẹ̀ ẹ dá sí èmi olówó bẹ́ẹ̀lì o èmi olówó bẹ́ẹ̀lì ibo ló sì rí iphone ah, ó dà mo ti gbọ́. Hmm. tẹ́ ẹ ti kó ẹran mérò ọlọ́run ọba ń gbọ́ máa bó ṣe ronú bíntín ó ronú bíi tálíkà ọlọ́run ọba ń gbọ́ sótorí mo ń ṣiṣẹ́ lóòótọ́ ẹ̀ ń sìn mi ò lè gbowó mi ò lè gba sálárì mi kí n kó lọ sí slot kí n kó lọ síbi tó wù mí kí n dẹ̀ mú iphone kí n kí n rà á what are you saying. ó gọ ṣòro pé màlámù ni mí ni jọ́ọ́ ló ní sálárì ẹ̀ gbogbo sálárì ẹ̀ lọ́dún kan kò ra iphone àbọ̀ mi tán ta iphone ṣòro pé fóònù kékeré ló gbé dání sọ́wọ́. tí n bá rí owó mi jọ nǹkan ṣèbí wọn mọ̀ ṣe bó ṣàmùpá iphone ni. ẹ èló ló gba sálárì tó ń ra ẹ ẹ yẹ sà. kílẹ̀ kò sí fún ọ. ẹ ti ń ṣe deal àbí. Eh, ẹ ò kì í ṣe ẹgbẹ́ pé mo ti suspect yín ẹ ti ń ta yàrá ẹ̀ ń kó àgbà ẹ ti jọ ṣe deal housekeeper tẹ́lẹ̀ sọ́mẹ̀ ẹ̀ nítorí kámẹ́rà ẹ̀ sáré wá bí àbí ẹ ti ń ṣe deal ẹ̀ ń kó ẹ jọ ń kó. ọ̀rọ̀ football àná la ń sọ. football what. mo ń kọjá lọ ní sọ. o ń sọ̀rọ̀ football àbí lọ́sọ̀sìn you want here i met somebody there at the reception don make try restaurant nkan wọn ọ̀rẹ́ yàn bẹ́ẹ̀ o dúró síbi wàá rojọ́ orí òṣìbí. serious. then you ṣá. àwọn rooms tí tó wọ́n wọ́n lókè tán ní wọn ọ̀yọ́ nílẹ̀ àti kejì ojú clean wọn. mo clean àwọn. o clean àwọn kan ok fine i know how to deal with you you are here o sọ̀rọ̀ ball Abi, nígbà tó kọ máa ṣe. Uh-huh. o ṣe pé this is not the first time to my accuse of this rubbish. Uh-huh. àwọn tó fẹ́ ṣe òdìjẹ́ wọn ṣe wọn kó wọn máa rojọ́ òṣìkiri ní hòtẹ́ẹ̀lì. ok má wọrí màá mọ ohun tí màá ṣe wípa ẹ ṣó yẹ ó dà pé ṣe ti sú ẹ ṣe ti sú àbí iṣẹ́ ò sú ẹ so what are you still waiting for. báwo ló fẹ́. pé kò rẹra. kò rẹra díẹ̀. kò ní rẹ̀. kò ní rẹ̀ ọ ah, ah, ah. màámi màámi ṣé búrẹ́dì àti tíì ilẹ̀ tún jẹ náà ṣé búrẹ́dì àti tíì náà lẹ̀ tún jẹ lálẹ́. ṣé mi ní dúpẹ́ pé mo rí jẹ́ ni ọpẹ́ ni. màámi ọpẹ́ ni ọpẹ́ ni tó tọ́ ṣùgbọ́n búrẹ́dì yìí pẹ̀lú tíì náà lẹ̀ jẹ kí n tó kúrò nílà rẹ̀ kí n tó máa lọ síbi iṣẹ́ bread àti tíì náà lè jẹ. mo dúpẹ́ pé mo lè jẹ nígbà tí mo bá fẹ́ jẹun inú ilé mi wà tí òye nǹkan tó fẹ́ tètè báyìí ẹlòmíì ò rí gàrí ló kéré jù kó bùsùn omi tó máa mu ó gbà fọlọ́ òní nínú kó mu omi báyìí ìjọba tiẹ̀ wá wọlé gan pàápàá tọ́ni kìíní kan ni mo ṣẹ̀ṣẹ̀ jẹun tán ni ó dẹ̀ ṣẹ̀ mú mi ni mo dúpẹ́ ọ̀nà ọpẹ́ mi pọ̀ ọpẹ́ ni gbogbo ipò kípò téèyàn bá wà kéèyàn máa dúpẹ́ ah mo dúpẹ́ o. bẹ́ẹ̀ni ẹrí sọ ṣùgbọ́n àmì kò bá. ẹ tún wọlé ọlọ ṣẹlẹ lálẹ́ oúnjẹ gidi lẹ máa jẹ mo dìde ìbáyìí rà bọ ni pọmọ wà ń bẹ kò sí nǹkan tẹtẹ tó ṣe ti rẹ ṣe rí búrẹ́dì àti tíì yẹn màá dànù ni. dúró ọ̀nà ìwájú bọ́lú ti rówó tó fi ra ohun tó tó yìí torí pé ẹ̀rọ kò tí ì parí débi tó máa gbowó oṣù tó máa rówó fi rà ń bolo tí rówó. àdúrà yín náà ló ń gbà bàbá ẹ mọ̀ pẹ́yìn náà lẹ́tọ́ máa ń kọ́ wa wípé ká má ṣe ìmẹ́lẹ́ níbi iṣẹ́ mi lẹ́yìn ní hòtẹ́ẹ̀lì tí mo ti ń ṣiṣẹ́ máa ń kan wa lọ́ọ̀jì ó ní kí n lọ bá òun lọ aṣọ kò ní kí n fọ <laughs> mo kàn rí pé aṣọ yẹn dọ̀tí mo dẹ̀ bá fọ mo lọ mo press dáadáa ó láìkẹ́ wá fún mi ní extra owó gbàgbọ́. Ọlọ́run kò ká o ó tọwọ́ bá kó bá ó bùjọ òní ẹ jẹun lọ ẹ jẹun lọ. ṣé ìwọ náà ti rí ohun tẹ́mi máa ń sọ iṣẹ́ téèyàn bá ń ṣe kéèyàn dẹra mọ́ hmm. kọ́ mọ̀yàn nídìí iṣẹ́ téèyàn bá ń ṣe pé iṣẹ́ tẹ́lẹ̀ yìí ṣe ó ṣe tọmọlúàbí mọ́ ìwọ náà wò ó sìn ẹ mọ̀ pé akíkanjú òun lèèyàn fi ń ṣiṣẹ́ bíbélì ní ìbùkún ni fún ọmọ náà torí pé ó fi ọgbọ́n ṣe é ṣé wo náà ti rí báyìí ẹ kó má ṣe dáadáa ṣó máa fún ẹ lówó ó ní fún ẹ lówó o ẹ ẹ àmọ́ bó ṣe wá wà yìí sí. màá jẹ ilé ìlàlẹ tó bá dọ̀là àjẹ e. ẹni àgídí o kọlọ mi ò bá ń jẹ lẹ́yìn ẹ wá ọmọdé ayẹ dúró náà ẹ ń tẹ ẹ ń tẹ kọkọ tẹ ń pa jẹ ẹ wò sẹ ah kí ló dé ṣé bẹ́ẹ̀ mi ló ra wá. oúnjẹ ọmọ ni ah, ah. oúnjẹ ọmọ ni. Hmm. Hmm. ẹ lè mú. ọlọ́run ọjọ́ àkẹ́kẹ́ lè mú ìdíwà mi. ó yá. máa mi ajẹ́ lọ́la. ẹ jẹ́ pé oúnjẹ ni. ọlọ́la máa o ẹ̀mí búrẹ́dì àti tíì tiẹ̀ náà wà bẹ́ẹ̀ o ó wà bẹ́ẹ̀ yẹn o òun o o mo jẹ́ yẹ. ajá tún la kẹ́po tó ń kẹ́po mi. ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ ṣù ìhà. bàbá rẹ̀ ṣù. àwọn ọlọ́pàá ẹjọ́ sá ọlọ́run ní bá dáadáa yín jẹ́ o ẹjọ́ tí ẹ mọ́wọ́ tí ẹ mẹsẹ̀ ọlọ́run ní ìdásí yín lágbàdá ẹjọ́ torí ọlọ́run ẹ bá mi yọ̀ǹda ọkọ mi kó mọ kókó nípa ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí kò jẹ́ sábàbí lásán ni. ọmọwẹ sista ọkọ yín ni ò hẹ́ẹ̀ parẹ́ àwa ṣetán láti hẹ́ẹ̀ pẹ̀lú sọ fún wa ta làwọn ẹni yìí ẹni tí à ń sọ wípé wọ́n rọ̀bù yìí ó jẹ́ káwọn wípé ọkọ yín ni ẹni tó ń bá sọ̀rọ̀ last tó mọ gbogbo movement òun àwọn náà dẹ̀ rí a confirm everything now kí ló dé tí ọkọ yóò kọ̀ lè sọ fún wa wípé ah àwọn ẹni ẹ̀rì àwọn ẹni ẹ̀rì ẹjọ́ tiwa kọ́ òun ni ò fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ máa cover àwọn ni bẹ́ẹ̀ kẹ̀rẹ̀ yóò máa ń kó àjẹrẹ ẹ̀ ni. officer officer sherry suspect lásán ni client mi náà. Eh? You expect kó ṣì wà ní custody yín by now eh? moreover two weeks ago lẹ ti wà lórí ọ̀rọ̀ yìí náà yẹ kẹ́ ti mọ ibi tó ti wà náà eh? and ṣe kẹ́tì ẹ jẹ́ ká fi ẹ́ lẹ̀ ká fi ẹ́ lẹ̀ anyways i'm here for my client bill tẹ́ bá ní ìkọ̀kọ̀ tẹ́ fẹ́ ṣe ẹ jẹ́ ká pàdé in court ẹ jẹ́ ká pàdé in court. Eh, dílọ eh, ẹ kò ṣe inú mi dùn pé fúnra yín ẹ mọṣẹ́ yín dáadáa. àwa náà tẹ̀lé ń wòye àwa náà a ò kì í ṣeré lẹ́nu iṣẹ́ tuntun wa náà kò yín kò sẹ́ni tó pe client yín lẹ́nìtìn kọjá suspect náà um, òun gangan gangan òun ni principal suspect ti wa ẹ ò lè expect wa wípé kakàn fílẹ̀ just like that kó máa tẹ̀lé yín lọ kò yẹ yín ẹ má worry court tí ẹ sọ yẹn làwa náà ti arrange everything sílẹ̀. court tẹ̀yìn sọ yẹn làwa náà ń gbé lọ ní monday kò yẹ yín ọmọ um, ẹ̀jẹ̀ ká pàdé ní court bẹ̀yìn sọ yẹn mo kàn máa advice yín ẹ̀yìn ọkàn ṣoṣo kò títí ní gírí so ó ṣeé ṣe kí adájọ́ fílẹ̀ fún yín gbà yẹn láti court ṣùgbọ́n tó bá jẹ́ tọ́rọ̀ ṣe ìgbà ìwà ṣé àlèrè wọn ṣá. ọ̀wá iná ẹ̀yìn ní dáadáa ẹ̀yìn oṣù. <laughs> àbí ó ẹ wo ilé làkọsími oko ìwọ náà sọ bẹ́ẹ̀ ìlú wa mà ti dà ojú tìgbà yẹn ló ṣe fi wò in fact tí wọ́n gan bá dé wàá mọ̀ pé àwọn ìjọba wa ń try ìlú wa ti yàtọ̀ ìlú wa ti yàtọ̀ ẹ òde nìyẹn òde nìyẹn tẹ ẹ sì dé ná kó tó máa sọ ẹ òkè màá bẹ wá sílẹ̀ nǹkan kékeré nìyẹn tẹ ẹ sì dé and nípa ti hòtẹ́ẹ̀lì yẹn ẹ máa arrange fún hòtẹ́ẹ̀lì tó yẹ pé tí wọn náà bá rí ọ máa like ẹ ẹ má wọrí kò sí hotel tá à ní bí náà àwọn five star hotel ti rú ọ̀dọ̀ títí yín ó wà nílùú wa ń bì ó wà náìjà náà hotel tó tó tó wà òkè ní abẹ́ wa fọkànbalẹ̀ ó ní security ah security bẹ̀ tight tí ọgbọ́n bá dé wàá rí gbogbo sáyẹ̀nsì nǹkan tán ìjọba hotel ní dálímọ̀ gan mọ̀ ó mọ̀gbà tó ti lọ́ni wíwá ló máa dá street yìí mọ̀mọ́ wàá rí àwọn development tó ti ṣẹlẹ̀ ń bẹ̀. ok ok no problem ọlọ́run á ṣe ẹ dé láyọ̀ ẹ ok màmá expect ẹ tó bá ti fẹ́ kúrò kó tó pè mí ṣọgbọ́ ok thank you bye bye. ah gbàdámọ́ sí wàhálà ẹ̀ pọ̀ ah, ah, obìnrin obìnrin náà ẹ o èso ọkàn lọ́mì mo fọ lọ́rùn pé ẹ mọ́ jẹ́ kí sọ́kàn lọ́gbá yìí mi lọ́wọ́ ẹ ẹ dáríjì mi ẹ dáríjì mi ní ìlú ibẹ̀. mo tún bọ̀ ẹ dákẹ́. ní sòwò kankan níbẹ̀ gbà tó mọ̀ pé òun ò lọ́wọ́ kí tó ń sọ̀rọ̀ dọ́là sí nígboro. ṣé ti dọ́là fíìmù ah, náà ibi skóòpù mú oúnjẹ nígboro rẹ ni ká bá tó ní ṣe ká ní bá fẹ́ ṣe ayé pé ká lo dèjì lọ́kà ni bá ti gbé wọn alẹ́ bẹ́ẹ̀ ni ajá fi scope fún ẹ pé mo fẹ́ gba dọ́là lọ́wọ́ àbò kébì kan ní gbòòrò. shut your trash. dákẹ́ dákẹ́ next time tó bá ti mọ̀ pé o náwó lọ́wọ́ a máa já bla níta ṣùgbọ́n. àkùdà tó yẹ wọ́n ọlọ́mọdé kan mi kó bá mi ní ọ̀rọ̀ àsọjù náà ni eh, scope fún mi ló fún ọmọ ni. jẹ́ ẹ̀ mọ́ alájíjà. ọmọ ọmọ aláàdì ẹsikọ́tù ẹ̀fù sórí èyí ni kó máa múrò àwa ìṣeré ṣòro bọ́ ìzì ni kí ọmọ aṣọ́yọ̀ káàkiri ni aṣọ àti ṣọṣọṣọṣọ máa máa bá aṣọ́yọ̀ kiri tàǹkà tó wọ̀ káàkiri títì ló ṣe é tó o bá rí good information ọmọ jókòó ẹ jẹ́. bàbá òun ṣe pé mo mọ̀mọ́ mo fake information sílẹ̀ mo gbọ́ tẹ́ni sọ dọ́là máa ń pariwo dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là dọ́là lórí fóònù ó ní ó ní òun fẹ́ gbé fẹ́yàn kan torí mo ṣe pé màá jẹ́ mo pè. guy you really try but this information wey you bring na wrong one tí kò bá ń jẹ́ pé bóyá alákìjà ó mọnú ó mọ̀ta ó mọ̀ àpàdé àti àlùdé ni what do you think? ibo ló pa máa wá sí or you think you go be there you go be there for us o lè sinbẹ̀ fún wa náà kamika tell you this next time you try this again i swear down your head is going off your body. mo mo ṣàṣẹ máa mú information wá síbi mo promise irú ẹ̀ ò ní ṣẹlẹ̀. kí n fi ṣe rárá rárá iṣẹ́ òfò tó mú wáyé má tra ẹ̀ láti múrú bẹ̀ irúṣẹ́ bẹ́ẹ̀ yẹn wà mọ́ láyé láyé ẹ̀dùn máa fi kú ó yí ẹ kò pa dandan kó mú ṣẹ́wà fún wa tó o bá gbé ṣẹ́wà àwọn tó máa gbé tans three hundred wa wọ́n máa mú wa tó dẹ̀ mọ̀ pé èmi alákejì mi kì í jáde kí n má mú o wọlé tó bá ti mọ̀ pé kò yí ẹ mọ́ àbí kò ru ó ti rú ẹ lójú má dandan wa mọ́ ọgbẹ́ni wa o mo ní owó mo ní oògùn mo tún ní agbára gbogbo pé mo jáde wọ́n rí mi bí ẹni tó lówó tó lágbára mo ń fowó sẹ́ni èmi gangan ni mo ń ṣe fúnra mi kò yé anybody o èmi gangan lọ̀rọ̀ ara mi yé sọ́wádìí gbogbo tí mò ń sọ̀rọ̀ mi ò lè wá ní gbogbo ẹ̀ lọ́wọ́ kí wọ́n á jáde kí n mọ́wọ́ fún wa ní. tó bá di ọjọ́ mi tó bá tún mú irúṣẹ́ tó mú wáyé tó bá múlò ẹ̀ wá fún wa ìyá gajù ẹ lọ èmi ò ní láti wá bá ẹni ilé tó ń gbé o àbí kí n máa wá information kiri ibikíbi tó bá wà mo lè pè é pa ah yes now go báwo. abẹ́ ọ̀rá ajá o ajá tó rẹ́pọ̀ tó ń la epo ajá tó rẹ́pọ̀ tó ń kẹ́kọ̀ọ́ mi ìgbésẹ̀ ìyá rẹ̀ ṣùgbọ́n. ẹ kọ́ ló káàbọ̀ máa bọ̀ máa bọ̀ ọkọ̀ ọ̀pẹ mo ní ìbéèrè tí mo fẹ́ bi ọlọ́runwájú. mo rí pé lánàá tó dé láti ibi iṣẹ́ ó ti mu tí ó sùn sórí iṣẹ́ à ó wá mú aṣọ ó bọ̀ ó fún gbogbo kalẹ̀ sórí iṣẹ́ jọ ṣé nítorí wípé òun ń ṣiṣẹ́ lòtẹ́ẹ̀lì ló ṣe di nǹkan tó jẹ́ pé ọlọ́mu tí a mú para ẹ́. aṣọ tí mo bọ́ sórí chair torí kò tí rẹ̀ mí nìyà ọ̀dẹ̀ nǹkan tẹ̀ pé lọ tí tẹ̀yìn lẹ̀ gbóòórùn àbí nǹkan yẹn kò ń ṣe ọtí jẹ̀dí ni jẹ̀dí lásán ni jẹ̀dí ni jẹ̀dí kìíní ọ̀pá ìyìn kankan. Hmm, ó dáa ìyẹn bẹ́ẹ̀ fóònù tí mo rí lọ́wọ́ ẹ̀ torí pé bí ṣe tú àpò ẹ̀ báyìí ni mo ti rí fóònù yẹn bó ló ti rí fóònù lówó ńlá. ẹni bẹ tú àpò mi láàmì ẹ̀yin náà ẹ gbọ́ra yín ṣé mo jọmọ kékeré yìí ká ká ká ká ká tiẹ̀ pààyàn ti gan fóònù tẹ̀rí yẹn kò ṣe tèmi kò ń ṣe tèmi ọ̀rẹ́ mi kan lónìí ó fẹ́ ó ní kí n bá òun charge òun ó dẹ̀ gbàgbé ẹ̀sìn lọ àjọ ń ṣiṣẹ́ ni ọ̀rẹ́ mi ń bìṣẹ́ ni òun lónìí fún un. láríwájú àmà kí n kọjú turú ọ̀rọ̀ mo rílé mo róde kí n jẹun àwùjọ tì mo fẹ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó máa rántí ọmọ ẹni tó ń ṣe ìwọ̀n bá gàrí ta máa mú tá a fi búrẹ́dì mu tí inú lè ó mà ti tẹ́ mi lọ́rùn yàtọ̀ sí kéèyàn tó wà lọ fọwọ́ ara ẹ̀ fa wàhálà téèyàn bá rí wàhálà lẹ́ẹ̀kún ẹ̀mí èèyàn á fẹ́ pín sí díẹ̀ ni mo fẹ́ kó máa rántí ọmọ ẹni tó ń ṣe o kó máa wọlé tó ti jáde èmi tí mo bí ẹ̀mí ò kọjá àyè mi mi ìdẹ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ níjọ́ tó ti mọ̀ mí níyẹn ò èèyàn rádaràda kan kó wọlé wá bá mi má béèyàn burúkú rìn wólẹ̀ wo àwọn tó máa bá rìn má ṣe mọ̀nàmọ́ná. àmì sọ́fẹ̀jọ́ mi sùn yìí. ẹ wọ́n fẹjọ́ sùn ṣùgbọ́n àmì ó ti mi ìsíngúdù lẹ́yìn ẹ̀ṣà ẹ̀wọ̀ ẹ̀fún mi ó ti tọ́ ẹ̀ṣẹ̀ gan ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ màá mi. ẹ̀ṣẹ̀ ọ̀làríwájú wàá ní mò ń sọ tèmi ṣá torí mi ní yé sọ. So mo ti ń bá rí tí ò dá èmi máa sọ ọ. wọn náà mo kú tó Alright, um, 201, what's the checkout on there? Okay. So you have to go there, go clean it, go for one kokoro. Then one or oh two. no, what's the checkout? Go on there ẹni tó wọ̀n ní one one five yẹn ó ní pé òun ṣe ó pè sí pé kọ́ṣì rẹ̀ tí ẹ̀ ń rún mi fún un. Ah, eh, mo nídi yàrá kan lọ́dọ̀ yín bí mi. Ah, ok sir um, àwọn list wa Um, standard wa then this is deluxe room diplomat suit àti glamour. Um, diplomat uh, eh, city na. Uh, mo máa like láti gbà. ìgbà lè fẹ́ ṣe booking ẹ̀ then how many nights. Um, mo fẹ́ fún two weeks. wow. Uh, and eh, màá ṣe booking yẹn lọ́la. oh two weeks wow. Eh, má bínú pé mo ń trouble ẹ̀ nítorí nǹkan tó fa àwọn questions yìí ni pé ọ̀rẹ́ mi kan ń bọ̀ láti abroad ó dẹ̀ ti lọ for twenty years so mo ń sọ fún lórí fún mi pé kò sí nǹkan tán ní lọ́hùn táwa gan ò ní bí. bẹ́ẹ̀ni. mo dẹ̀ bílífì pé òtẹ́ẹ̀lì yìí máa because every time tó bá kọjá mo máa rí i pé ó wà of standard. Um, sherry diplomatic suit tẹ fẹ́ gbà yìí uh, a ṣẹ̀ṣẹ̀ furnish ẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ renovate ẹ̀ ni so it's really looking nicer. Sir. okay good ṣé mo lè wo ẹ bẹ́ẹ̀ ni sà ó máa mú yín lọ́wọ́ bẹ́ẹ̀. ok wọ́n um, níbi lè rí i pé twenty four hours uh, light lè ràn mí. ó oh, bẹ́ẹ̀ sà twenty four hours mi méjì ok. sọ̀rọ̀ àwọn lè pick ẹni mọ̀tọ́ bá Okay. sọ kò sí wàhálà sọ ẹ ṣe gan Okay. ẹ ṣe sà. two weeks out. tó bá yà kí mánéjà máa pariwo mọ́ mi lórí pé mi ní kiri mi ní kiri mi ní kiri mo ti mí kiri yẹn. Thank you boss um, bọ̀bọ̀ tún máa fún wa ní fún yẹn. bọ̀bọ̀ yẹn ti mẹ́rù lẹ̀ olóní dìmọ́ra kan tún bọ́ láti jan ó dẹ̀ sọ wípé dìmọ́ra yẹn máa dé airport tó bá ti dé three thirty ó ní òtẹ́ ẹ̀wọ̀n gangan òun ní dìmọ́ra yẹn máa dé sí ẹ̀ ń boss ìkan tí mo kàn fẹ́ ká ṣe ni wípé a máa need láti tètè attack yẹn. o dẹ̀ believe being nǹkan tó soy. yìí kò boss mi move fo lẹ́rìí ok eh, spider. yes boss. ọmọ going to máa ṣe wà á try láti relate pẹ̀lú magic. ok boss. bọ̀bọ̀ tó ń sọ yẹn mo fẹ́ kí wọ́n ti lọ dúró de kótó tí kò dé wà lé àǹbò sẹ́gbẹ̀ẹ́ kan tó bá ti ń dé báyìí mo fẹ́ kó dé sí ẹ lọ́wọ́ ó máa ń kọ́ tó mi mo fẹ́ kó mọ́nítọ̀ àwọn wo ló wá rẹ́kọ̀ mẹ́ àwọn security wo ló wá pàdé ẹ̀ mọ́tò wọn náà fi wá gbé irú èèyàn wo ló jẹ́ sí èèyàn tó ní crowd tán wá cross láti wá rẹ́kọ̀ mẹ́ ni àbí èèyàn tó jẹ́ pé ó kàn ra dá wá tí ò fẹ́ kẹ́ anybody mọ́ kó ń fẹ́ tẹ̀lé ó ti yé gbogbo àwọn iṣẹ́ ìmọ̀fẹ́ kò lọ sí so that a lè assist wa láti operate. noted. crack yes boss. mo fẹ́ kó lọ sórí instagram bọ́bọ́ yẹn mọ ríyàn tó jẹ mọ followers ẹ dẹ̀ wo iye àwọn tó ń láìtì ẹ kó messages ẹ àwọn tó bá sọ̀rọ̀ irú àwọn wo ló ń bá sọ̀rọ̀ irú àwọn wo lọ́jọ́ ń kó lọ́jọ́ ń rap wo bí ẹni pé ó rí èèyàn tó dá lẹ́gbẹ̀ẹ́ àbí èèyàn tó popular tó lè jẹ́ pé tá a bá kárí operation yìí tán ó lè fàṣírí fún wa gbogbo àwọn sẹ́yìn mo fẹ́ kó lọ sí kó dẹ̀ jẹ́ kó details. Hmm? yes boss. ó dàgbé àti ìwà òkè. Okay. Okay, boss. All right. Move on. Yes, right. boss. Guys, in the part of me, this our ọ̀gá to get brave. I tell you. Ọmọ, this man, at times, mo kàn máa ń gbádùn pé báwo ni mo ṣe máa ń ronú bẹ́ẹ̀ tó jẹ́ pé ọpọlọ ẹ̀ máa ṣiṣẹ́ ahead of time. Àwọn ọ̀dọ́ múlẹ̀ mi mọ̀ ń pa ẹ̀ kò tá a máa ṣiṣẹ́ ibi iṣẹ́. Spider, Spider, àdó ẹ̀ dorí kodò ní kí ló dé? Majek ṣó mọ̀ wípé xboxer ni mí iṣẹ́ tó mú wá yìí task ibẹ̀ lé gidigidi gan tí iṣẹ́ tó mú wá yìí bá wà lọ padà jẹ́ sí fake torí tí bá fún ẹ ní cross hook tó bá ga sókè báyìí tó bá máa wálẹ̀ báyìí wàá rí pé ẹ̀kẹ́ ẹ̀ ti tóbi báyìí lóòótọ́ o lè jẹ́ sharp shooter o àmọ́ mo believe lórí left mi. spider àbí wetin dem dey call you. wá kí ló ń ṣe ẹ ṣóun ṣe èrè ni ṣó ti gbàgbé èèyàn tó ń bá sọ̀rọ̀ ni see you know say from day one Me, kú ẹjẹ o ìwọ kọ mọ fún ara ẹ see no go no go try me o. guys guys guys guys guys this is not the right time for this. ọ̀gá ti gbéṣẹ́ fún wa ẹ jẹ́ ká ṣiṣẹ́ náà. come on let's let's stop all this straight to the information please ah mr boxer àti sharp shooter ẹ jọ ah. Hello. Good afternoon. Good afternoon. Good afternoon. Bẹ́ẹ̀ni sá. Eh, èló ni àwọn orúmọ yìí? Ilé ò lè fẹ́ sá. Kò sí ìdí Yes. Okay, don't worry. A ní single room, a ní standard room, deluxe, automatic. I àti glamour. Fine, thank you. Now, bẹ́sẹ̀ ìdí dúró mi, rúmù lẹ́nu kó fìtì tí mo lè gbà tí mo lè sùn tí tó bá fit pocket yìí ló máa fit yìí. yọrọ kò sí ìdí ìdí sàn yes. ok ọ̀gá ilé máa fit yìí ní two fifty thousand. <laughs> ó ní two fifty yẹn ìyẹn máa fẹ́ la kẹsẹ̀ ìdàkà nàbà lọ but ẹ fún mi tó bá wà lẹ̀ tí mo lè san káàsì yẹn sí. <sighs> ẹ jọ èwo lẹ fẹ́ ṣé seven five ṣé ten thousand ṣé twelve thousand. ó ní seven thousand yẹn gangan so káàsì wà lẹ̀ fún yẹn yes ní seven thousand náà ṣé fẹ́ gbàǹsì. kílẹ̀ ní mi sì jù báyìí. ó yẹ mú wá tàbí ṣé kí ìwẹ̀ sí fẹ́ lò. káàṣì pèsè. yes mo gbóòrìn ní sẹgbẹ́ alóhùn yìí. lórí ìhùn mi náà mo ti wá gba rúùmù sí ẹ lọ kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ṣé ẹ ti fún mi kí n sìn ṣé ẹ náà máa ṣe báwọn tí bí ẹ ṣe máa ṣe ni àbí báwo báwọn tó kù ń ṣe máa ṣe. báwo làwọn tó kù wá ṣẹ̀ṣẹ̀. àti bẹ́ẹ̀ ṣe fún mi rúùmù inú pé bá fún mi lọ́mọ tẹ̀lé ni so màá lè lọ wà náà papò. bàtẹ́ ń wọlé bọ̀ ṣe rá àwọn ọmọ kọ̀ọ̀kan ta. Ah, irọ́ ibi máa fojú dìyàn wàhálà bẹ́ẹ̀ ṣe wà small mind yìí sẹ́wọ̀n pé ẹ lè jẹ́ bí genji so ẹ lè control àwọn tó wà bọ̀gínà àtàwọn tó wà Ethiopia yes gbé fojú dìyàn. a lọ mọ bíbá yìí. hòtẹ́ẹ̀lì kan la máa ń rent ah ń fi ọmọ rent. mi ì dẹ̀gbẹ́ àyàrá kí n dá sùn rí sa torí mi lè dé pílò mu yes èyàn lè fẹ́gun ẹran ó yàtọ̀ yẹ tí n bá wà fílẹ̀ ọkọ dùn. ẹ jẹ lọ títí kìlọ̀ wá ṣẹ́wọ̀n àbẹ́wò tèmi tẹ̀lé lójú ọ̀fun mi látàárọ̀. ok ah ó ti yé mi ok ẹ wọn ló ṣẹlẹ̀ bó ṣe wà yìí wàhálà ìwọ́gun ìbàjẹ́ ìwọ́gun ni yọ̀ọ̀bẹ ọlọ́run kan pẹ́pẹ́ tẹ́lẹ̀ ìwọ́gun ọlọ́kan mẹ́mú ọlọ́run mi ò mọ ọ̀dàpọ̀ mi ò máa fẹ́ kò fẹ́ pẹ́lẹ́ kọ̀ọ̀kan yes na i love you serious yeah mo lè mọ ẹkún bí kankan má ṣe ń bímọ yeah i have pure water company mo lè má ṣiṣẹ́ yes so wá gbó òfin seven thousand mo gba rúùmù màá wá fẹ́ ní five thousand sí o máa di twelve thousand sórí bó ti wà géèmù yes. ẹ fẹ́ wí five thousand yeah alẹ́ wa completed on twelve. kẹlẹ bàbá mi sùn lálẹ́ yìí. Ah. <laughs> bó ti mú jẹ̀dí ìyá yìí díá mo ṣe wà yìí <laughs> ọmọ tó sùn bá ṣe lálẹ́ èso àṣeyẹ o yeah gbogbo wa nation on top bed of this line yeah ẹ ẹ tí ì rí ní ojú mi pé mo ti wà á gà ni àmọ́ mm-hmm. ah, ti wà á yà mm. yeah just follow me go and knack you and come back you can call your colleagues and they place for you before ká tó ṣe sọ time wa. Mm-hmm. yes. mi mọ lecturer nìyí tó tó yẹn. mo wà professor náà speaking. ẹ súnmọ́ bí kẹjẹ àwọn ojú ẹ̀ ẹ mo fẹ́ wà lovely ọ̀kìsì ń rìn. ẹgbẹ́ ni wa. Ah, ayẹyẹ olórí burúkú ni olórí burúkú ni olórí burúkú ni ẹ bá ń dúkọ́ ó yá ẹ bá ń dúkọ́ ẹ bá ń dúkọ́ mi. ẹni sùúrù àbúlórí kò le ẹni sùúrù. mo ní kí ẹ bá ń dúkọ́ kọ́ olórí burúkú ni ẹ máa bí bàí mọ́ ọjọ́ tó bá sí bàí bàí kò sí security fún yín. ẹ dúná láì mi ò tí tẹ̀lé mi ìtọ́nu ẹ̀ ń fọ́ mi létí wọ́n ìwé ẹ̀bẹ̀rẹ̀ àṣọ. ẹ súnmọ́ mi. wàláì mo ṣe wà èmi ò bínú ọ̀pọ̀ tí làmí ń bínú. ẹ súnmọ́ mi làmí ti ń bínú. ẹ súnmọ́ mi kí n fún yín nìkan sí. kódà ah. kò lórí burúkú ni má gbé security fún yín sí ẹ̀fẹ́ kúrò. ọ̀yẹ́ ìjọ ẹ má bínú ọ̀yẹ́ ẹgbà ẹ̀jẹ̀ má jẹ́ wò ẹgbà kẹfà káàdì. ó máa ṣe ikú ló máa parí ibi kí n dára sí ìwà bẹ́ẹ̀ lórí burúkú yà àgbà mi ò ríṣẹ́ òun máa bá mi nínú bá tẹ́lẹ̀ ló bá lóun fẹ́fẹ́ mo fẹ́ ṣé gèsì lára ìgbà tí mo mú nítorí àwọn ṣe gbẹ̀ngùn wọlé níbi kí wá wò mo láìkí ìgbà tó tọ́kùn yẹn. ẹjọ kí lẹ fún èrè yìí náà jọ tó bí Ọlọ́run mú òun tó fẹ́ tó sí mi àwọn fine boys tó wá bí àwọn correct men tó ń wá síbí bẹ́ẹ̀ wọ tó sáwá jẹ kí yín ọwà là òṣì yìí àbọ òyìnbó ṣe ní kí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ ẹsẹ bú. <laughs> ìgbà tí tó fi ẹ mo láìkí ẹ ọlọ́run bá tún wá sí ìlú ẹ̀bá ẹ̀ máa pe security fún mi kọ́ bá mi tì wọ́n lé ẹ̀yìn máa jì ṣé mo ṣe ọ́gìlì rẹ̀ ṣá ọkùnrin gidi ò tó sì máa jẹ èyí. òyìnbó ṣe ṣé kí ló fi wà láyé fún mọ́ ṣáàdá lọ́lù fún mi. Ọ̀sílẹ̀ ló ṣe wọ́n stop stop stop stop stop. bọ́ọ̀sì bọ́ọ̀sì ṣe ní kan tó ṣẹlẹ̀ yẹn wà láì ó yí wọn ni ọlọ́ọ̀ reason why tí mo fi shoot ní wípé tí mo bá yẹn fi àtàkì òun ló fà á tí mo fi pa bọ́ọ̀sì I'm sorry. bàjẹ́ boss. bọ́tọ̀ oh, mọ̀ mi o oh. ó tẹ̀ mọ́ oríyàn tí mo jẹ rule nine. that shall not kill. in the first place jọ́sọ̀ yẹ ká máa lo ìbọn pẹ̀lú agbára tí a ní. sọ yẹ ká tún máa ní afẹ́ máa mú ìbọn dání sábà lọ sọ pẹ́sàn ta ló lè síjú wò wá ta ló lè cross line wá sí ọ̀kan lè wojú ẹ̀kọ́ ni èèyàn kan lè bẹ́kùn ṣeré jọ sọ fún mi èèyàn kan lè di ẹkùn lọ́wọ́ mú ah, ah. nǹkan tó ṣe ó bá yé everybody jẹ́ ni tó bá mọ̀ agbára tí mò ń lo sọmọ díẹ̀ sómi wọ ẹ̀ so mọ nǹkan tí mi ò gbọ́dọ̀ jẹ àti nǹkan tí mi ò gbọ́dọ̀ dánwò tó bá jẹ́ pé nǹkan tó ṣe bó ṣe pa ẹ̀jẹ̀ sílẹ̀ òun ló bá gbogbo agbára ẹ̀ jẹ́ jọ́ sóòtú bá mi sáyé iṣẹ́ èrò fẹ́ gbé fún mi kí n máa ṣe láti sìn lọ níbo ló fẹ́ kí n lọ ọ̀nà wo ló fẹ́ kí n gbà ó wá ṣe tán sí òun bẹ́ẹ̀ ni ó gbọ́ pé mo pààyàn rí àwọn tó kọ ẹ̀ pààyàn rí jọ kí lọ sí ẹ̀dọ̀ pààyàn náà kò sẹ́jọ́ kan fún aláròjẹ̀bi lẹ́yìn ká dájú ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe lọ ọ̀dẹ̀ jíyàn tí mo nífẹ̀ẹ́ sí gan mo láìkẹ́ débi pé tí n bá ní àbúrò obìnrin máa fún ẹ kó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ìfẹ́ tí mo wá ní sí ẹ yẹn kò ní dà inú mi ò ní dùn kí n máa fojú ara mi kan ẹ mọ́ torí tí n bá ń rí ẹ lójoojúmọ́ again gbèsè ayé mi máa bàjẹ́ sí ni spider. boss. a waste. bọ́sẹ̀ ẹ ẹ lè ṣe fún mi àwọn bọ́sẹ̀ ẹ ṣe mọ̀ pé fífúráìtì ni spider crying clint eastwood àbí i'm a sharp shooter tí bá ń bá ẹ sọ ó yẹ kó máa gbọ́ ó wúlò tẹ́lẹ̀ àwa mẹ́rin là ń pín owó tí ìwọ bá wá lọ for gun alternative ní ẹ. Yeah. Magic ṣé ká ṣe kí ní ẹ̀ fún ẹ ni ṣe fún ara rẹ. crack ẹ ẹ lè ṣe bẹ́ẹ̀ fún mi. kíkà ṣe fún ẹ ní ṣe fún ara rẹ. ẹ lè ṣe bẹ́ẹ̀ fún mi. ẹ máa ti bí ta ti bọ̀ náà. kíkà ṣe fún ẹ kíkà ṣe fún ara rẹ. now movement movement movement. ṣe ṣe ṣe báyìí jọ sọ lélẹ̀ ọ̀ tún gbé màá jẹ́ kí náà gbé kọ́ màá jẹ́ kí náà gbé kọ́ ah ah ah àwọn ará bí yìí o àwọn ará bí yorùbá ẹ tún ti dé o yorùbá ẹ tún ti dé o kò ń ṣe bá a ṣe jọ sọ̀rẹ́ o ẹ ti lọ dá ṣiṣẹ́ ẹ lẹ́yìn let me try it again. kọ́ tèmi wá di nǹkan tẹ́lẹ̀ gbé ẹ ti lọ ṣiṣẹ́ ẹ lẹ́yìn nìyẹn wọ́n lọ ṣiṣẹ́ yẹn lẹ́yìn nìyẹn wọ́n gbé owó ẹ̀ṣẹ́ tèmi wọ́n fún mi sí wọ́n fún mi kò sí wàhálà mò ń pe màjẹ́kọ̀ọ́ onírùngbọ̀n yẹn náà kò gbé kọ́ wọn jẹ oògùn lówó wọn jẹ oògùn lówó wọn tẹ̀ ń jẹ oògùn lówó rárá rárá abẹ́rẹ́ pẹ́ lè jẹ oògùn lówó ni kò sí wàhálà àà lẹ́yìn. sà jẹ́ ẹ lè recognize anybody náà wọ́n ti bá mi. ẹ wo ọ́fíìsà um, mi ò dá kankan mọ́ náà tí. Tí tán rọ̀bù wa yẹn nítorí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ah, nǹkan tó bàyàn lẹ́rù ni nítorí mi ò rírú ẹ̀ rí ó ṣò mí lọ́wọ́ gan ẹ wò kọ́lọ́ má fi kú pa láàánú wa ni ọ̀rẹ́ mi tí mo lọ gbé ní airport tó ń bọ̀ láti ìlú òyìnbó yìí ah, ó ti ṣàlàyé gbogbo nǹkan tóun máa gbé ṣe ń gbèsè ayé mi tèmi náà máa fi ní ìlọsíwájú bí ìgbà ọ̀daràn yìí tán tán tán tán dákú ṣòro mi ni ẹ ẹ mi ò rí ilé èdè ó ṣòmí lọ́wọ́ ọ́fíìsà. wá ọlọ́run àti wọn sí afẹ́fẹ́ rere. àmín àmín. but chief next time ẹ jẹ́ kí lè náà jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin náà tí ẹ bá ti pàdé àwọn olè tàbí tí èèyàn bá rẹ̀ ní irú pòsíṣàn yẹn tí èèyàn wà ní ojú ìbọn ẹ má bẹ́ẹ̀ ni ẹ drago anything tí wọ́n bá ti ń gbèrè bá kẹ́ ẹ má ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá sọ fún yín pé ẹ gbápá ẹgbẹ́sẹ̀ ẹgbẹ́ ẹ máa òbí wọn ẹ jẹ́ kí wọ́n ṣe gbogbo nǹkan tó wà wọn kan lọ lẹ́yìn yẹn ẹ lọ rìpọ́ọ̀tù fọlọ́pàá ọlọ́pàá máa wá wọn kan. èmi ò bá wọn dáàgì Badmus yìí ni alágídí ayé àtọ̀run ni láti kékeré báyìí lágídí yẹn ti wà lára ẹ̀ ká tó ń gbà táwọn pípì máa kúrọ̀ṣì amọ́lẹ̀ mò ń sọ fún má bá wọn dáàgì o nǹkan tó bá ti fẹ́ jẹ́ ká fún wọn bọ̀dà gidi yìí ni ẹ agídí ni ìgbà tó tẹ lọ́ọ̀lù òyìnbó èmi rò bíi pé a ti a ti dínkù lára ẹ̀ but instead agídí yẹn ń pọ̀ sí ni. wá ìyẹn ti ṣẹlẹ̀ ní àwọn náà lè ti bẹ̀rẹ̀ iṣẹ́ títí wa but sir. Um, ẹ jọ àwọn fóònù ṣé ẹ̀yin ni ẹni àbí olóògbé lónìí. ibi tí incident yẹn ti ṣẹlẹ̀ ni a ti rí calls dem wọlé láti ìgbà yẹn but a Eh, lálàkọ́kọ́ èmi kọ́ ni mo ní fóònù but eh, fóònù tí mo rí ọ̀rẹ́ mi tó ń lò tó fi ń pè nígbà tá à ń bọ̀ kì í ṣe wele eh, ó tóbi ju eléyìí lọ àwa kọ́ la no problem mama ori àwa ti bẹ̀rẹ̀ iṣẹ́ títí wa ẹlẹ́ṣọ̀ nínú láì jẹ́ ẹ máa ẹ jọ̀ọ́ ní adé fún iṣẹ́ ọ̀nà máa fún take that. ẹ ṣe lọ ní ẹ ṣe lọ. ẹ gbà mí wọn lọ ẹ bí láàrin ṣe wọn láago mélòó láàrin láàrin. irú òun wo ló ń fòdìwò yìí ṣé òun aago ni òní lọ́ọ́ bí ṣe ni ẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀ ti wà ń biṣẹ́ ìwọ wá àwọn ohun ìyá ń bìbà. màmí ẹ dé nìyẹn màmí ẹ dé nìyẹn èèyàn máa ma sùn ẹ máa ma dàyàn láàmú ṣé ẹ mọ̀ bóyá nǹkan ṣe èèyàn ni. ọ̀dọ̀ kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ tó lè lọ biṣẹ́. màmí máa lọ biṣẹ́ máa lọ tí n bá jí máa lọ biṣẹ́. oníranù ni ẹ ohun tó ń ṣe ẹ̀yẹ bóyá bàbá ẹ̀ ló dá ilé iṣẹ́ ló fi jókòó kalẹ̀ tó máa fi lọ bí lásìkò tó bá wù ẹ́ dídé lè kó lọ bí iṣẹ́ jàre. tí n bá ti ṣe tán màá máa. dídé kó lọ ṣe tó máa ṣe. mo ti gbọ́ yín. màámi mo ti gbọ́ ṣe àbí. ọ̀rọ̀ ọmọ yìí máa gbàgbé kankan lé mi ọlọ́mọ máa ṣàánú mi pẹ̀lú ọmọ yìí ṣé kìí ṣe fóònù tí mo rí lọ́wọ́ ẹ̀ tó ń sọ fún mi wípé fóònù ọ̀rẹ́ òun ni òun ló tún wà lọ́wọ́ ẹ̀ sí i ah, wà fi pamọ́ fún mi. sábà wí o kẹgbà o sábà sọ kẹgbà sórí pòtù. máa jẹ́ẹ̀kì máa jẹ́ẹ̀kì máa jẹ́ẹ̀kì tó bá dẹ̀ jẹ́wọ́ tó bá jẹ́wọ́ ń sìn ó máa ká ẹ lára owó máa ká ẹ lára ó mọ ẹ kí ló ṣe voice ẹ. Eh? wo wo tẹ̀ tẹ̀ fìyẹn lẹ̀ fìyẹn lẹ̀ ó mọ ọkọ tó ṣẹlẹ̀ ń sìn báwo lèmi ṣe fẹ́ gba ṣẹ́ mi mo mọ̀ pé ti lọ ṣiṣẹ́ yẹn ẹ lọ ṣiṣẹ́ yẹn ń sìn ẹ pín iṣẹ́ pín owó ẹ̀ fún mi iṣẹ́ tọ̀dọ̀ tèmi kádẹ̀ ní wọ̀ wàá máa ká lólo dúdúdúdúdúdúdúdúdúdúdúdúdúdúdúdúdú. ẹ o ṣe ń sọ̀rọ̀ ni ṣe ibo ibo ibo kí tí wàá gba ṣẹ́ ni. mo kàn yín lára tán máa jẹ́ ọlọ́ máa máa máa máa dé nsìn mo ti ń bọ̀ wàá gbà yìí wàá gbà yìí. ọlárẹ̀wájú ìwọ àtàwọn wo lẹjọ ń sọ̀rọ̀. ṣe bẹ́ẹ̀ rí mi lórí kọ́ ọ́fíìsì náà ti pè mí màá mi ọlọ́run ọ́fíìsì náà ti pè mí. wọ́n ti pè é tó ń sọ pé màá jẹ́gì ṣí àtẹ̀mí ìgbà wo ni kí n gba ṣí àtẹ̀mí ṣí àkìnrin. màá mi màá mi màámi ṣé mo sọ fún yín níbi iṣẹ́ wa máa kan wà tó yẹ pé máa ń lodge tó máa ti lodge báyìí ṣe dáwà táwa hard working tá máa ń ṣiṣẹ́ dáadáa lánàá fún wa lówó ìgbà tó wá fún wa lówó wọ́n ní ká pín equally èmi gbàgbé ni mo gbàgbé kí n gbà tèmi torí ẹ̀ mo ṣe ní kó bá mi fi sílẹ̀. ọlárẹ̀wájú <laughs> bọ́mọdé bá ń gégi nígbó àgbà ló mọbi tó máa wó sí i mò ń sọ tèmi o jẹ́jẹ́ mi ni mo jókòó sínú ilé yìí o jẹ́jẹ́ mo dẹ̀ jókòó ń jẹ̀bi ẹjọ́ máa rántí ọmọ ẹni tó ń ṣe o gàrí mi tí mò ń wà mu ó tẹ́ mi lọ́rùn ó yó mi ó ju gbogbo nǹkan lọ o ó mọ̀ pé mi ìfẹ́ wàhálà o. mami ṣe bẹ́ẹ̀ ilẹ̀ bí mi èmi mo bí ẹ. ẹ dẹ̀ mọ ọmọ tẹ bí ṣé mo fa wàhálà bí rí ṣé mo mú wàhálà wálé wa bá yín rí. bí orí kò fa wàhálà ṣùgbọ́n gbogbo yìí tí mò ń gbọ́ yìí. Ah. <laughs> o tún kó òun wájú mi kì í tún fi ìyókù lẹ̀ ẹ máa fi ìyókù lẹ̀ arákùnrin pẹ̀lú gbogbo evidence tàti rí pẹ̀lú ẹ̀ kí ló tó fẹ́ jẹ́wọ́. ọ̀gá ẹ ń béèrè àìdá àtàwọn pípọ̀ yìí ẹ ń béèrè pé bọ́nà wà ìbọnà wà ẹrù mi náà ń ṣara ara mi ń ṣara ìyá tí fẹ́ẹ́ náà mi pa látàárọ̀ ẹjọ́ tó rọ lọ́hùn àkóbá ni àkóbá mi ò lè mú ọmọ ọkọ pa ẹ̀. àkóbá ni àbí àkóbá ni àbí ok kí ni fóònù náà bẹ̀ ń ṣe lórí fóònù kí lẹjọ́ wà kí lẹjọ́ ń tà tó jẹ́ pé nọ́mbà wà lórí fóònù wọn kí ni wọ́n ń tà fún wọn kí làwọn rà lọ́wọ́ ẹ. ṣọ́tọ̀ ó jẹ́ wẹ̀rẹ̀ ni ṣé wọ́n mọ̀ bá ṣe ń bi ti bá wú ọwọ́ ẹ. aláyé lẹ́yìn tí àwọn ẹ̀sìn búrẹ́dà ti jẹun fún mi àbó rẹ̀ di. ṣọ́tọ̀ rẹ̀ di. màá jẹ́ màá jẹ́ ó fi kú ṣeré ó kú dànù ó yẹ mo gbọ́. ìṣẹ́jú èmi náà. Majẹ ìwọ ló sọ pé o fẹ́ tún san owó. <laughs> obviously. <laughs> ṣé kì í ṣe pé owó kan náà ló máa fún wa ọmọ kó tèmi yóò gbúdọ̀ gọbọ ṣó yẹ kó ga. <laughs> ó yẹ kó trust me sórí owó títí wọn ó máa gọbọ yìí wá ṣé ọ̀rẹ́ yìí ṣé ó ti mọ bó ṣe ń lọ ṣá. of course mo àwọn sọ fún wọn. ṣé o à ń gé màlúù ẹ bá wọlé ẹ bá wọlé ṣe ń ṣe báyìí náà ah, ah. ṣe tí tí bá ṣe nǹkan ẹ̀yin lẹ́lẹ́ ní problem tí mo ṣe mu ìwà ṣe rí lè máa mú jáde. ẹ̀yà corporate <laughs> o. ti yẹ yá. Ah. <laughs> how far kí ló ń lọ <laughs> ṣé o mọ̀ pé mo ti wọlé dé ni jọ má bínú jọ ìyàwó mi kì í clear àwọn rooms kan tí mi bá dẹ̀ ṣe oyè ẹ̀ mi ò níṣẹ́ mi mi ò tí ì ṣẹ́ lè gbó má má jẹ́ kí ló ń ṣẹlẹ̀ kí ni kí n mú wá fún. Um, èmi ní tèmi origibitas ni mo fẹ́ kí ni mo fẹ́ tiẹ̀. àwọn ogun láti high now ṣe ní bí like um, alomo. alomo ẹ̀yin kọ́. fèfè. fèrèsì all right màá dẹ́nsì ṣẹ́gbọ́n àjẹ́ kí ṣó ti gbàgbé mi màá jẹ́ kí lórí tó ń post mi màá jẹ́ kí lórí tó bá mi bá ẹ̀gbọ́n sọ̀rọ̀ ṣó ti gbàgbé nǹkan tó sọ fún mi ní jọ́nà. Ah, eh, eh, ọ̀rẹ́ mi mi ì lè purọ́ fún ẹ mo ti gbàgbé ó wá dáàbò ṣe rán mi létí báyìí tó bá ti di ọ̀la ẹ màá sì gbọ́ adẹ́dìlì mú ẹ lọ sọ́dọ̀ ọ̀gá so wàá meet wọn fún wa wàá meet ẹ one on one ti yẹ. ọlọ pàdé mi mo ń bọ̀ ọ̀sẹ̀ a <laughs> máa múra létà <laughs> ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá géèmù ṣá ẹ <laughs> sì wéré ẹ máa gbádùn. rọ̀bí òwe jìfàjìfà gbọ́ jìfàjìfà ọjọ́ gbogbo nítòlè ọjọ́ kan nítòlò. àtìgùn là ń kọ́ mọ́ a kì í kọ́ mọ́ bá ti sọ. wọ́n ti bá ẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sọ ó dẹ̀ ti gbọ́. bẹ́ẹ̀ni sà. ó dẹ̀ ṣetán láti ṣiṣẹ́. bẹ́ẹ̀ni any question? no question sir. Shut up, bá mi sọ̀rọ̀ ṣé mo ti ṣé mo ṣe tán any question no sir later ṣé wọ́n ní kí n àbí ṣé wọ́n ní kí n dúró ni. àṣé bí bọ̀bọ̀ yẹn ṣe jẹ́ tuntun yẹn aṣọ lè ní. wàhálà ẹni gan surprise gan sẹ́ẹ̀ ó rí gbogbo nǹkan tó ń lò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó rí iPhone tó ń lò ní kódà owó tó ń ná tó fi ń ra àwọn nǹkan yẹn gan ó ju sálárì tá à ń gbà gan sẹ́ẹ̀ lọ ah nǹkan tó ṣe dá kí ẹyẹ máa wọ aago aláago ṣiṣẹ́ nìyẹn. pẹ̀lú bójú ẹ̀ ṣe gentle yẹn mi ò believe pé ọmọ yẹn ò lè ní. sórí èmi mo ìwà ìtẹ́mí tó mi lẹ́rù nǹkan tó ń fún bẹ́ẹ̀ mo ti wà contented pẹ̀lú ẹ̀mí ilé mú àtàmọ́ màtàmọ́ mi ìlẹ̀lẹ̀ mú nǹkan oníkan eh, mo ṣe wà. ìwọ nìkan kọ bó jẹ́ one naira ló ń fún mi wo wo mo wà okay pẹ̀lú ẹ̀ mi ò nídìí láti jalè àbí anything mú anything. I don't need anything. mo lọ sẹ́nu iṣẹ́ táìmù ń lọ jà mẹ́rin kọ́ bẹ́ẹ̀ tí wọ́n sọ pé à ń ṣe all right ibi tí wọ́n gbá tẹ̀lé ẹ má wọlé. wọ́n ti ẹ̀ tó pé formation yẹn kọ́ mi ti pẹ́. gbogbo àṣírí ìṣekúṣe tó ń ṣe nù tẹ̀ ó ti hàn sí wa gẹ́gẹ́ má tó máa ń wá tó máa ń sùn two oh five yẹn gbogbo bẹ́ẹ̀ máa ló ń sùn yàrá ẹ̀ gbogbo bàtà tí wàá bí gbogbo ẹ̀ láti mọ̀ everything ló ti hàn sí wa pátápátá àbí ń parọ́. ok. my friend my friend. ok òun gbé my friend wá sínú hòtẹ́ẹ̀lì àbí and you know that it's against the rule of the hotel So swala we'll come back to your matter ṣòtìgbọ́ and ìwọ tó ìwọ ń tiẹ̀ ìwọ ń tiẹ̀ sórí ìwọ ń case tiẹ̀ ó tún serious gan To ba bá fowó kún wọ ọjà o ni ní kó guest ní change wọn tó bá ń lọ àbí kó sọ wọn gbà mí gan pé ẹ ti close o lè serve wọn mọ́ ẹ̀ẹ̀kan ló ṣe ẹ̀ẹ̀kan tó ṣe yẹn àwọn other cases tún ti wá sórí table mi tí mo kàn kó silent about it but ìtọ́wà ìṣẹ̀lẹ̀ yín sì gbogbo everybody ma mo fáìlì yín lẹ́yìn kọ̀ọ̀kan báyìí tí ẹ máa dá ma sanction yín one by one. ẹ ṣì dúró ni yeah don't worry you, I'll will, I know what to do about you. swambi tó lọ lọ. mo rò pé ní ká máa lọ ní sàn. ṣùgbọ́n pé wọ́n ti ẹ láàrin ṣèbọ̀ rẹ̀ ni ẹ̀jọ̀ ń ṣe díìlì ni ẹ̀jọ̀ fún àwọn olè ní information nípa hòtẹ́ẹ̀lì informat lẹ́yìn méjèèjì. ọlọ́run ní jẹ́ ọlọ́run máa jẹ́ èmi ò ṣọlẹ̀ ọ́ mi ìjà lè rí láyé mi àtúnṣe tí ya mi ti bí mi tí bàbá mi ti bí mi báyìí mi ìjà lè rí mi ò ṣọlẹ̀ mánéjà mi ìjà lè rí èmi ọlọ́run máa jẹ́. jẹ́gbọ́n the other time tí mo rí bí kílẹ̀ ẹjọ́ ṣe ń bì tẹjọ ẹ ta ẹ kó sápẹ ẹ ṣe gbogbo ẹ ṣe ẹ tẹnu bọlẹ ẹ ṣe sọ̀rọ̀ bọọlù. jalè mi mo kọ́kọ́ ah, pẹ má wọrí mo máa advice ẹ ní bíbá ẹ ní iṣẹ́ mọ akọ máa sọ̀rọ̀ ní. advice ẹ kò sí wàhálà. mo kọ́kọ́ pẹ Ọlọ́run nínú mi oníṣòro. ṣé o ti bẹ́ẹ̀ bá ti gbé láàrin o ah. ti kọ́kọ́ ti gbé ah. they are coming for you too. ọ̀gá mi mo kọ́kọ́ wọ́n mi mọ́ o owó mi máa tó kọ́kọ́ ti kówó sí mi lọ́wọ́ ṣe é kówó yín dín ní kò dín ní o. o nídìí òdì láti jó hòtẹ́ẹ̀lì ó ní ẹ̀yin ṣe lẹ́yìn lówó. Ah, ẹ̀yin ò ṣe olè ẹ trust mi ọlọ́run. ok kò sí wàhálà o jalè rí wàláyé wàá ṣàlàyé tó bá débi tó yẹ kó ti ṣàlàyé wàá ṣàlàyé bóyá o jalè o jalè wàá jẹ́ kó wàá ṣàlàyé. ṣé lójó tẹ́rí ìwà ìmọ̀ bá láàrin yìí ni o ẹ gbà ọmọ mi ò kì í ṣolè ọmọ mi tẹ̀wọ̀n yẹn ò kì í jalè ọlárẹ̀wájú mi kò jí mi ní ìkọrí láti ìgbà tí mo ti bí sílé ayé títí tó fi dàgbà kò mú kọ́bọ̀ mi rí ọmọ mi ò ṣolè ẹ jọ̀ọ́. Um, èmi ò pé ọmọ yín ló iṣẹ́ títí wà làwọn ṣe ilé ẹjọ́ ló máa sọ bóyá nǹkan olè àbí wọn kì tẹ́ ń bẹ̀bẹ̀ fún láti fi ọmọ yín sílẹ̀ yẹn náà kò tún ságbára yẹn náà lọ́wọ́ mi ilé ẹjọ́ náà ló tún máa ṣe yẹn náà ṣẹ̀rí tẹ bá fẹ́ kí ọmọ yín bọ́ nínú gbogbo tẹ sọ yìí ẹ̀yin ẹ̀kọ́ lọ́wọ́ lọ́yà tó mọ̀ ṣe dáadáa tó. Ah, <laughs> mo mà dáràn ilé ẹjọ́ kí n tún lọ wá lọ́yà kí ni mo kó dání tí mo fẹ́ fi pe lọ́yà ẹ gbà mí. báwo ni ọ̀rọ̀ mi ẹ̀rín bọ́lẹ̀ bá kí ìsọmọdé dé tí ó ti jẹ́wọ́. Ah, <laughs> ẹ̀yẹ máa wọ̀ rí ẹ̀yẹ fi yẹn sílẹ̀ ẹ̀yẹ máa wọ̀ court náà láti máa yanjú everything. alákà. Ah, bẹ́ẹ̀ wá jì. alákà. kí ló ṣe ah, ọmọ mi náà mo sí police station. ṣé ẹ mọ̀ra ni ẹ mọ̀ wọ́n ni. Ah, ìgboro làwọn eléyìí iron girls làwọn eléyìí ń ṣe nígbà ayé wọn. ó dọjọ́ alẹ́ kálábùrú tó wọ̀ pẹ́rù ni onírẹsẹ̀ ò fi gbà wọ́n èyí tó ti fi sílẹ̀ kò lè parun kálẹ̀ rí ibi gbọ́dọ̀ sí ọ láṣẹ ṣe ọ̀yọ́ sí kọjọ́ alẹ́ lè sọ ni láṣẹ ní káfọ́ níṣẹ́ rere. ẹ̀dọ́ ẹ̀dọ́ ìbọn. ẹ káfọ́. ìyàwó sọ. wọ́n lè fẹ́ rí mi ṣé kò sí. Badmus lórúkọ um, tí mo ṣe sáìtì ẹ̀ lọ́kàn bẹ́ẹ̀ mo sọ fọ́ọ̀rẹ́ mi lọ́nà láìpẹ́ kémi àtẹjọ ṣe levels kàbí tó bí àpò. ìyẹn ṣùgbọ́n ṣé ti ilẹ̀ ilẹ̀ ni mo um, sórí èmi ò ń ṣàràn yìí tó bá jẹ́ lókà mo wà ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ international lákọ́ ni mo wà bí èyí tí ò bá fẹ́ bẹ̀ ni kò sọ. ìjọba hmm. ìjọba pé ẹ̀mọ́ méjì á kú. mo wà ń sí wàhálà. ẹ pè mí dábàá ti ṣe dé. all right. ok ẹ tẹ́kẹ̀. ọ̀rẹ́ wo bí wo bí kí ló ṣẹlẹ̀ yìí ah, wo bí ọ̀rẹ́ kí ni kí ó ti láìkí obìnrin jù adúná kí ló kí ló rí lára àwọn ilé bùnmi ẹlẹ́wà bùnmi ẹlẹ́wà àṣebáàjì ló pe orúkọ rẹ̀. ẹ̀yin tèmi. Ah, ah, kí ló ṣẹlẹ̀ èmi ti rí kọ́sítọ́mà oh, o kọ́sítọ́mà dáadáa ni ọmọ bọ̀bọ̀ yẹn dẹ̀ kí ẹ ti ṣe ọmọ ní lọ́ọ̀kù ọ̀rẹ́ mi ẹ̀yin náà pray fún lọ́ọ̀kù tí tó gbọ́dọ̀ wà ṣọ́tẹ̀rọ̀ rẹ̀ yìí tẹ̀lé mi wò ó kàn wá bí ó le ju kí ló ṣẹlẹ̀ dé sún wọn ó jẹ́rìí ọ̀rẹ́ ẹ̀ náà ó yọ slack báwo wà ní. mo wà bọ̀ ṣé kájọ jẹ ṣẹ̀. ajé àjọ jẹ kó sí big deal náà. ṣó tún jẹ́ bùnmi ṣé wọ́n mẹ́ ń tẹ́ wa ni. owó ẹ̀ ò já ara ó dẹ̀ sọ pé òun á street o mọ mí ní bùnmi ẹlẹ́wà ń sìn. ìyá kò sọ fún mi. Ah, àwọn ilé àwọn ọmọ olóhùn ilé àwọn ọmọ street àwọn ọmọ tó yẹ pé bọ́ ẹ̀wà ẹ̀wọ̀n níjú pátá méjì fọkànwọ̀kan ṣé irú àwọn ọmọ ẹlẹ́wà fẹ́ máa máa tó ń gbọ̀n torí ẹ̀ tó ń ọ̀rẹ́ mo tẹ rò pọ́rọ̀ gidi kan ló fẹ́ sọ ni. kí ló ṣe é wọn kékeré tó ẹ wọn lẹ́nu lẹ́nu mi enjoy myself jájọ jẹṣẹ kò sí big deal ṣàṣẹ ẹ ṣe. ọwọ́ etí ń rán mental. Ah, ah, ah. <laughs> ṣé wọn kọ́ wọn ló fà. èmi ni mo là á lóhùn. ìwọ ni mo ti sọ fún ẹ pé kó má gbé súnmọ́ṣẹ́ yẹn. kò bá jàṣe kó bá máa jàṣe oṣù ẹ gbọ́ sórí for every guys ọmọbìnrin tó bá ti gbà pátá ń di ẹ tí ẹ̀rọ bá ṣe ni tí ẹ̀rọ bá lé lọ rí mi ò tí ì dé bẹ́ẹ̀ náà ṣùgbọ́n nǹkan ṣùgbọ́n nǹkan tó package ẹ̀wọ́n náà wà yẹ ẹ̀ náà ó kì í ṣòro ayé ẹ̀ tó ga ẹ̀ mo fẹ́ bá sọ́ di pẹ̀tẹ́lẹ̀ kí n gbá pátánì ẹ̀ kí ló ṣòdẹ̀ ń dọ́là rẹ̀ kí ló kọ́ ṣé mi fẹ́ fẹ́ ni. ẹkùn ah, ah. mo jẹ́rìí ẹ̀. wàá fàjà rẹ̀ náà dúró de. rìfánárì ẹ̀ ò gbẹ́rí. Ah, ó bẹ̀ tì bá ṣe ń dà kan síta ní mí tún. fílẹ̀ àwọn fẹ́ni <laughs> ta dúró de àwọn fàpẹ́ kékeré. tí bá ti tàn kí mi lè ti máa gbọ́mọ yẹn lọ́lẹ̀ ṣé wà. ẹni sùúrù ẹni sùúrù à ẹ take it easy now ṣé bó ṣe ń ṣe é nìyẹn ni ẹ bá mi sọ̀rọ̀ owó ẹ̀dẹ̀ sáré gba bàtà lẹ́sẹ̀ mi ah, ẹ ní ìdá tí bá mi sọ̀rọ̀ owó náà o. má bínú ara mi ń gbọ̀n ni ah, èló ló fẹ́. ẹ fún mi five thousand. péré màá dọ̀wọ̀ ten thousand. yes tó tó yẹn ni ibi kan wà lẹ́ẹ̀. ọmọ mi ẹ tètè sọ̀rọ̀. ọ̀dẹ̀ tí mo bá ènìyàn. ẹ wo mo kéré wa ni o. èmi gan wà ní fún ẹ lákọ̀ọ́mù àbí ìbọn. ṣe ṣáà ní cd. cd. Ah, ta ló fẹ́ jó ta ló fẹ́ gbọ́rin wá mo ní barista àgbẹ̀mọ wúrà wíṣkì david wọ́n pọ̀ rẹpẹtẹ bọ́ ìyẹn di after tá a bá parí gbogbo tá a fẹ́ ṣe. èmi bá yín sọ yẹn ọ̀rọ̀ condom ni mò ń sọ i need láti protect ara wa now. kí ló fi ń ṣe èmi ò ń lo condom not a fan of condom kí ni bẹ́ẹ̀ fi ṣe jọ kí ni ìgbádùn inú kí n máa ní mò ń lo rọ́bà ó yẹ ká fíìlì ara kó fíìlì mi kémi náà fíìlì ẹ̀kún pé nǹkan wọlé sí ẹ lára èmi ń bu rọ́bà náà. okay ṣé ẹ máa promise mi pé máa fún mi lówó tí màá fi treat ara mi bá wá ṣe. ìyẹn ló kí lójú máa fún thank you. Ah, ó yá let's go there. yes now. àmọ́ kò ń ṣe bí báyìí o. kí ló ṣẹlẹ̀. a máa lọ sórí field. Eh. Eh. ó lead the way lead the way sexy girl ó ṣe ó ṣe ti bá ẹ bá ẹ. ọbẹ̀ ni kí ló dé lọ́dẹ̀ ń jí ayò mi lè alọ alọ wa o ló ṣe màá bẹ́ẹ̀ lú ẹ̀ pa ah ah ah ah iṣẹ́ ọ̀rẹ́ mi ìbílẹ̀ fún ọmọ ẹ̀rẹ̀ tó fà kí ló ṣe lójú ẹ̀ yìí ṣéjà ló gbé wa ni ah. Bẹ́wájú náà rẹ̀ kí ló ṣẹlẹ̀? Ah, mo rò pé mo sọ fún ẹ pé kó má kọ̀ mọ́ wá sí ìbá ẹni ọ tí bá ní sẹ́fíìsì ẹ̀ máa pè é so what are you doing here? wọ ọ̀rọ̀ pípé kan lélẹ̀ yìí mo wá rí fún nǹkan tó wà very very urgent ni. ó wá rí mi well as I can see mo busy pẹ̀lú ọ̀rẹ́ mi bóyá kó padà rán ọ̀lẹ́ tó bá kí mi nìkan. nǹkan tí mo wá rí ẹ fún láàrin èmi àti ẹnìkan láti lè sọ. well bóyá kó sọ because mi ò lérò kí mary láti kúrò anytime soon. bọ̀dá lákàánà wọn kì í ṣàlejò ọ̀rọ̀ tí mo dẹ̀ lè sọ níwájú wọn ni. mo ní kí wàá sọ fún ẹ pé mo ti lóyún ni. ẹ ah, ah, wà ṣé ò ń ṣeré ni aláṣẹ́wó máa ń lóyún ìtumọ̀ ọ̀gbọ̀n tó ń sọ. ó sú mi. fìyàn lẹ́jà rí àwòṣe máa lóyún. lóyún fún ta ni. ṣe rí question tẹ béèrè yẹn ọwọ́ mi kọ́ ló yẹ kẹ́ ti ẹ béèrè lọ́wọ́ ọ̀rẹ́ yín tó máa ń bá mi lájọṣepọ̀ láì lo rọ́bà ìdáàbòbò. àǹtó ah, ah. nùṣí yẹn ni kò lóyún ni ìwà aláṣẹ́wó mọ ọpọlọ tó máa lò ní tó ṣe máa ó ṣe máa lóyún fún mi. ọ̀rẹ́ jọ sọ pé rọlọ ó ń parọ́ ọmọ ẹni ṣá. ọ̀rẹ́ wo yín o sọ̀rọ̀ sí jàre. Ah, báwo ló ṣe máa bá aláṣẹ́wó just aláṣẹ́wó lásán lásán máa bá aláṣẹ́wó sùn láì lo rọ́bà ohun ti ẹgbẹ́ lórí ara ẹ tó bá lọ kó àrùn lára lára kìíní nǹkan kí ló fẹ́ sọ. àìsàn lára ta ni ẹ ṣe rò pé mo jọ aṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀ ni àbí mo jọ aṣẹ́wó ẹ̀gbẹ́ ojú títì èmi gan ló yẹ kí n máa bẹ̀rù kí n máa kó àrùn lára oníranù ọ̀rẹ́ yín. ṣó wà ókè ṣó gbádùn ta ló níranù ìwọ laṣẹ́wó náà ó máa kárùn lára. wọ́n ọgbẹ́ni èmi ò fẹ́ ráyè gbogbo ẹjọ́ tẹ́yìn méjèèjì jọ ń rò yìí nǹkan tá a bá máa ṣe sóyún inú mi òun ni kò sọ well um, èmi go ráyè fún story mélòó mélòó rẹ̀ tàbí yọ̀dà nù tó bá jẹ́ nǹkan tó ń jẹ́ yà ni sọ̀rọ̀ ìlú ló ní ká fún ẹ kó lọ flush ẹ̀ dàbí ká má pàdé mọ́. actually mo ti lọ rí doctor wọn ní kí n mú fifty k wá. ó lè kí ló dé fifty thousand. ó lè nìyẹn wàá gbé ìbọn oṣù máa fọ́lé ó ní fifty million ah, kí ló ṣẹlẹ̀ ṣé oyún màálù ló fẹ́ ṣe ni. ó sún mi o ok ìpínlẹ̀ àzùn nǹkan pé o tiẹ̀ wá bímọ nǹkan tó ń sìn owó tó máa fi discharge lọ́sibítù owó tó fẹ́ fi tọ́mọ tó máa fi ṣe kó mọ́ṣẹ́ bìtì ṣé a lè ná fifty thousand ẹ̀ tán ni. ó fi fi ẹlẹ́jà ní gbogbo ok o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sìn ọ̀rọ̀ yìí ò tiẹ̀ farumọ́ rẹ̀ ó mọ nǹkan tá a máa ṣe oyún yẹn gbé fún nine months filẹ̀ fún nine months tó bá ti bí ọmọ yẹn tán gbé wá fún wa a máa pa fúnra wa. ṣé ok ọ̀rọ̀ yín méjèèjì ṣẹ̀ wá yé mi mo rí i pé orí ẹ̀yin méjèèjì wo mo máa gba fifty k yẹn kí n tó kúrò níbí báyìí ẹ pè mí lọ́mọ àlè màá sọ fún yín pé aṣẹ́wó tèmi ó ti pẹ́ lójú sísì tí mo mọ nǹkan tí mo ṣe tí mi ìbá gba fifty k yẹn mi ò ní kúrò ní mo rò pé jáde. ó ti tẹ̀ wọ́n. ẹ ẹ ẹ ẹ ṣe pé kiri ìgbà ìmọ̀ ni gbogbo wọn yẹn bàtà kéré ni bàtà wà léwe náà léwe ti dùn mọ́. lẹ́yìn tí ẹ fún mi lówó pé kí n lọ ṣẹ́ oyún ìgbà tí mo wá débi tí mo ti fẹ́ ṣẹ́yún matron tí mo mọ̀ rí ló wá advice mi. Hmm. kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ọmọ ẹ̀sìn yìí eré pé ẹ fẹ́ sáré yọyún lẹ máa ń sá. Eh? ṣé èyí ti gbàgbé wípé kò ó ní ìdí kan tàbí ìkejì tí ọlọ́run fi dá àwọn èèyàn sí ayé pàápàá ọmọ tó ń bọ̀ láyé yìí ó ní àsámẹ́ǹtì títí ẹ̀ tí ọlọ́run fẹ́ jẹ́ kó wá ṣe nílé ayé tí ọlọ́run fẹ́ fi jẹ́ kó wá tẹ̀yìn dẹ̀ fẹ́ yọ orí náà dànù ṣe rí i pé à ń yọyún yìí ó lòdì síjọba ọ̀run o bí ẹni pa èèyàn dànù ni and you don't want to be a murderer would you. ẹ wò ó mà gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó yé mi dáadáa mo dẹ̀ mọ̀ gbogbo ẹ̀ àmọ́ èmi náà fẹ́ bímọ tí ò ní bàbá <laughs> ẹ wò èmi mọ̀ pé tí mo bá dá ẹ̀ṣẹ̀ lè ọlọ́run á dáríjì mo kàn ní láti yọyún yìí ni ṣẹ́rí mistake tí ẹ̀yin èèyàn máa ń ṣe nìyẹn wípé ọlọ́run adáríjì mi lóòótọ́ ọba aláforíjì lọ́lọ́run adáríjì yìí ṣùgbọ́n ẹ ti gbàgbé wípé ìtì ọlọ́run ò ní ṣe ló pọ̀ nítorí àwọn tó ṣe nǹkan yìí tó mọ̀ọ́mọ̀ ṣe é gẹ́gẹ́ bí ìwọ yìí tó wo ṣùṣù tó lóun fẹ́ yọ oyún tó mọ nǹkan tọmọ yẹn máa dà lọ́la ṣùgbọ́n àmọ̀ràn tèmi fún ẹ ní pé kò fi oyún yìí sílẹ̀ ó sọ lẹ́ẹ̀kan ó ní kò ní bàbá ẹ ọlọ́run ló ṣe bàbá ẹ ọlọ́run á tọ́jú ẹ kékeré nìyẹn o dẹ̀ wá mọ̀ bóyá ọlọ́run gan fẹ́ fi lè kọ́ ẹ lọ́gbọ́n láti jáwọ́ nínú àwọn nǹkan tó ń ṣe ẹ àwọn mi kò gbọ́ o hm? jọ̀ọ́ fi oyún yìí sílẹ̀. owó ni yánu ọlọ́run fẹ́ ṣe yẹn ẹ wo èmi wò pé kémi gbọ́mọ yìí sílẹ̀ kí n sá lọ o. bàbá ó ṣe má sọ̀rọ̀ báyìí ẹ́ ṣé àtìgbà tó ti ń gbé ọ̀dọ̀ mi ṣé kò fìyà jẹ ẹ́ ni àbí mi ò tọ́jú ẹ̀ tó ni. ìwò mi sọ pé ẹ tọ́jú mi tó ẹ ti ẹ̀ gbìyànjú lórí ọ̀rọ̀ mi àwọn ọmọ tí ń nà máa rá láàánú àmọ́ ọmọ ni mo bí kalẹ̀ yìí tó bá dọjọ́ iwájú tó bá ní pé bàbá wọn nìkan ni mo fẹ́ pè kó yọjú. mi ò nífẹ̀ẹ́ sí bó ṣe ń sọ̀rọ̀ yìí ẹ́ èmi náà kúkú dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ́ ṣé máa wá gbọ́ ó ní àwọn ìgbésẹ̀ kan tí mo ti gbé mo meet àwọn group eh, NGO eh, yed foundation wọ́n máa ń dá sọ́rọ̀ àwọn ètò báyìí àwọn ìgbésẹ̀ pẹ́pẹ́pẹ́ kan dẹ̀ sí ń lọ lórí ẹ̀ ẹ́ wọ́n máa fún ìwà àti ọmọ ẹni visa láti lọ sí òkè òkun abroad gbogbo ìwé tó dẹ̀wọ̀n tí ọmọ yẹn fẹ́ kà láyé yìí pátápátá wọ́n ṣetán láti fún ní scholarship ó ní wàhálà kankan ẹ mo mú ẹ abroad tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ màá mú ẹ débẹ̀ ó ní interview tó máa ṣe fún ẹ àwọn question pẹ́pẹ́pẹ́ kan tó máa bí ẹ ẹ wọ́n dẹ̀ tún fún ẹ lówó wa lọ ṣe international passport wa àti ọmọ ẹ èwo ni ronú èwo ni mọ ẹ. àǹdúgbò ara ni àǹdúgbò ara ni má wọ̀ rí i ṣe o ní problem ẹ ṣe ojú òní tí yín o ọlọ́run ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ ṣe ẹ ṣe <laughs> ọmọ náà ọmọ náà ni mú sínú àgọ́ wọn bí báyìí o. ẹ ẹ wọ ọfíìsà ẹ sì fi kéèsì ti tẹ̀lé sílẹ̀ ẹ jẹ́ ká wọ́nà bá ṣe máa gba àwọn arábìnrin jáde ẹ jọ ẹ jọ. Um, kò sí agbára kankan lọ́wọ́ títí wa torí pé a ti mu already and tí má tó wá sọ̀rọ̀ ọkọ fún yín ṣé mo pé ọmọ tí ẹ̀yin bẹ̀bẹ̀ fún yín ṣé mo pé òun ló pàjá púpọ̀ pẹ̀lú àwọn olè yẹn tí wọ́n fi pa ẹni tá à ń sọ yìí yes níbi tó ti ń béèrè iṣẹ́ tiẹ̀ ní ihe ọwọ́ ti bá so òun ló wà arrange bó ṣe pa ọ̀rẹ́ mi. ta ni wọ́n pa. ah badmus náà. badmus wo. ọkọ rẹ tó bímọ fún. badmus ti fọ́ fún mo Ọlájú ló pa bàbẹ́ òun ló ṣekú pa bàbẹ́ ah! ọlọ́rẹ̀wájú ọmọ bá dúró sí ni ẹjọ́ ẹgbà mi ẹjọ́ kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe ṣe ikú mo dáná ẹgbà mi ẹjọ́. lóòótọ́ o pí ti ní asana abiyamọ àdúrà náà gbé so tó bá di ọjọ́ Monday máa ń kọ́. Ah! ẹ jọ alága ọlọ́dà ọlọ́dà yé mo dáná. mo ń bàjẹ́ tábàdé èyí tó ti fi sílẹ̀ kò lè parun gálẹ́rì ibi gbọ́dọ̀ sí ọ láṣẹ́ṣe ọ̀yọ́ sí kọjọ́ alẹ́ lè sọ ni láṣẹ ní káfọ́ Jerry.